nífẹ̀ẹ́ orin ẹ̀gàn nítorí pé kí ni ọmọ kékeré kan wà nbẹ ọmọ kékeré kò ṣe tuntun jòjòló sọrí ọmọ yẹn ò lè ju bí ọdún mẹ́fà lọ in fact ó pọ̀ tú ire ire máa ń ní sùúrù ire máa ń níwà i'm even a proud you know, mother of ire you know ire are so so so so little little baby baby chubby chubby they are so cute so congratulations Adékúnlé Gold fún orin ẹ̀ orin tó tún wá tẹ̀lé before you wake up mo rò pé like orin ẹ̀ love song ni wọ́n lọ mọ́ra wọn oríṣiríṣi nǹkan kan ló ṣẹlẹ̀ nínú orin ẹ̀ indoor shoot outdoor shoot beautiful beautiful video láti jẹ́ kẹ́ mọ̀ wípé ìfẹ́ ó sì ń ṣe kí ni ó sì ń exist hmm. ẹ fẹ́ mọ orin tí ọpọ́n sún kàn ẹ fẹ́ mọ̀ máa já yín sí we still on your one artist two videos mo love ẹ̀gàn one artist two videos in fact àwọn fans mi wọ́n jẹ dòdò one artist ó máa fún wọn nínú back to back bumper to bumper lórí Orísun náà ni àṣìwà orin tọpọ́n sún kàn wá láti ọwọ́ diva one of our divas in Nigeria. She is so talented. Tabasa nípa Nini Ọlá. Oh my gosh, energy energy tẹ́ bá ń gbọ́ bad energy go far away kò lè súnmọ́ ní ọlá torí pé kíni ó yàtọ̀ she's got energy power strength láti ṣe kíni láti pu gbogbo orin anyhow tó bá gbé dé báyìí ó máa fún wọn ní back to back bumper to bumper to bumper gígan ni orin tí mo wá fẹ́ mú nínú gbogbo àwọn orin níní ọlá. Hmm you know now it's ti that very colourful song I'm with your man, very funny. I'm with your man, very funny. that very very colourful song so kufu fún energy ó dìde ó jókòó green green coloured hair beautiful outdoor shoots nice models nice dancers The man got burner, burner, burner. bànà hey gbàdúrà o baby another round o hey ó sì kọ́ lọ nice bẹ́ẹ̀ ni bànà ló ń ta yẹ́rìyẹ́rìyẹ́rì àmọ́ nínú láti bímọ tuntun o kí gan lọmọ tuntun tó tún wá bí designer featuring Sash you wanna know the song and how it's rolling ẹ jẹ́ ká stay connected sí Joya ẹ jẹ́ ká lọ gbọ́rin à ń bọ̀. mo lérò pé gbádùn orin tí mo fún yín láti ọwọ́ níní ọ̀la níní dé o oh, bẹ́ẹ̀ ni talent ẹ ṣe kí ni ó pọ̀ jù kó tí ẹ ṣe designer sóyún for sess sess sess on the beat tí Sash láti fi orin sílẹ̀ tó fi gbogbo ẹ̀ sí tó tó kọ́ báyìí. Oh on point ni ilé ti yá mo lérò pé ti sweat out you had fun yeah as usual bẹ́ẹ̀ ni a ṣì máa ma fún yín bumper to bumper ni lórí ètò wa ètò yín ìjọya Orísun o Orísun wà everywhere ó tara ṣàṣà lórí Instagram a wà níbẹ̀ at Orísun TV lórí Facebook at Orísun TV Instagram everywhere a wà níbẹ̀ website wa www.orisun.tv ò ṣe tó bá ṣí lásán lọ́gbọ́n ni wàá máa rí gbogbo àwọn iṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan ìpolówó ọjà ó ṣe pàtàkì ó ṣe kókó tó o bá fẹ́ kàn sí mi lórí social media àti sífò olúbùsọ̀lá ni lórí Instagram lórí Facebook Yusuf Olúbùsọlá tó bá dẹ̀ fẹ́ pè mí fún ìpolówó ọjà nìkan if you call me and I don't like what you said I'm not gonna pick your calls again oh eight oh six seven five two one four five five lẹ́ẹ̀kan oh oh ní nọ́mbà tí ẹ máa pè mí sí combo good song ẹ hà fún ni lọ́sẹ̀ tó ń bọ̀ ó máa yá ìjì báyìí lọ bye we love you.